táwọn dá ma kò nìkan ló mọ̀ sá. anabi sọ sọlá ní ká kí ẹni tá a mọ̀ àtẹni tá a mọ̀ tó bá ti jó mọ̀ yá wa ká sálámù si i. ìmọ̀ kíyàn nínú ẹwà islam mùsùlùmí máa ń pàápàá jùlọ sí sálámà sí àwọn àyà wa. wàhíìlú lisan kéèyàn kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kó máa ṣọ́ ahọ́n rẹ̀ kì í ṣe gbogbo tọ́mọ bá rí náà ní fi máa sọ. ká gba ìṣesí kó mọ́ máa ṣe wòtòwòtòkòtòkòtòkòtò ká gba irú wà bẹ́ẹ̀ lọ àwọn. ká máa ṣọ́ ahọ́n wọn níbi ìsọkúsọ ká máa ṣọ́ ahọ́n wọn níbi ọ̀rọ̀ àlùfàṣà wal muhafazatu ala al amana ká sì rẹ àwọn ọmọ wa lérí kí wọ́n máa mójútó níta bá fi ọkàn tán wọn lé lérí tó bá fọkàn tán lérí nǹkan kó má jàgbá. wasidqu fil qawli wal ká kọ́ àwọn ọmọ wa lérí kí wọ́n máa ṣòdodo nínú ọ̀rọ̀ wal amal nínú ìṣe wọn ẹ jẹ́ ká fi òdodo kọ́ àwọn ọmọ wa kí a gbé àwọn ọmọ wa jìnnà síbi irọ́ àti ìwà arọ́ tí ọmọ rẹ bá ń parọ́ màpá dánwò lánàá irọ́ ló bí gbogbo àbúrò pátápátá káfíwọ̀ òdodo kọ́ àwọn ọmọ tọmọ bá sọ òdodo ká tó fún lẹ́bù kódà kó lè pé tó ṣe kú dé tó ṣùgbọ́n ṣòdodo kéèyàn sọ pé ó yẹ kó jìyà sí tó ṣe ṣùgbọ́n nítorí kó ṣòdodo ò ní jìyà gbogbo ọ̀nà tá a fi lè rí àwọn ọmọ wa lórí òdodo sísọ ọ̀nà ká gbìyànjú wal amru bil ma'ruf wan nahyu anil munkar ká máa pa ọmọ wa láṣẹ dáadáa ká sì máa kọ ìwà bàjẹ́ fún wa kí á jẹ́ káwọn ọmọ wa náà máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá rí dáadáa wọ́n sọ tábàdẹ̀ rí tí ò da ká máa sọ fáwọn èèyàn nǹkan tẹ̀ ń ṣe yóò da. wa husnul jiwar nínú àwọn ìwà dáadáa òun náà ni kéèyàn ó ní ìbágbépọ̀ tó dáa ìbálò alábàgbé èèyàn kéèyàn ó máa ṣe dáadáa sáwọn tí àjọ ń gbé wasilatu rahimi kéèyàn ó máa so okùn ẹbí pọ̀ má kókùn ẹbí ó já látọwọ́ ẹ̀ nínú àwọn ìwà dáadáa wasaturu awrati muslimin àṣírí mùsùlùmí kó jẹ́ bíbò lọ́wọ́ wa ìtumọ̀ ẹni pé tí ò bá dá wa lójú káyé máa sọ nípa mùsùlùmí wàyí àánàtul muhtaj ká sì máa ran àwọn tó bá ní ìṣòro ká máa ràn wọ́n lọ́wọ́ bọ́lọ̀mù bá ṣe fún alágbára àti bọ́lọ̀mù bá ṣe fún alágbára tó ẹ̀rí pé ọ̀kan nínú àwọn ọ̀nà tá a fi máa ń ṣe nǹkan bẹ́ẹ̀ ẹ̀rí gbà mí àwọn agbára mi lè máa tọrọ bàbá mi wà fún ọmọ lówó wípé lọ fún ọ ní tó ń kọ́ ọmọ yẹn ni wípé kó lè láàánú lójú ẹ̀rí tó bá di bẹ́ẹ̀ mi gan mo ti wá bá bàbá yẹn fún ẹfún mi lówó mo fẹ́ ṣe ìtọrẹ àánú. gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ní káàkiri àwọn ọmọ wa lérí kí wọ́n láàánú. kọ́dọ̀ ọmọ mi bẹ yóò máa dọ̀gbù rẹ̀ láwọn fẹ́ fún mi lówó lọ́wọ́ bí ṣe mo fẹ́ fún ẹnìkan tó tọrọ owó mo fẹ́ fún. gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí Islam ní káàkiri àwọn ọmọ wa ni wà nasratul mazlum ẹni tá bá ṣàbòsí fún káràn lọ́wọ́ káfílẹ̀ kọ́ àwọn ọmọ wa wa ikramu dọ́yì ìmọ̀ pálẹ̀jò lé ẹ jẹ́ ká fi kọ́ àwọn ọmọ wa ẹlòmíì àlejò ó dé gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ìwà dáadáa tá a bá nílẹ̀ Yorùbá ni ẹ̀rí gbogbo àgbà àtàlejò bá dé tọmọ mi bá wá jókòó ti àlejò sáá bẹ́ẹ̀ àlejò fẹ́ jẹun tẹ́niyẹ bá ní kó wá jẹun ọmọ yẹn yóò ti yóò dìde ṣùgbọ́n láwùjọ wa tá a wà lẹ́nu ọmọ nǹkan ó máa fa oúnjẹ yẹn mọ́ àlejò yẹn lọ́wọ́ rẹ̀ yóò máa disturb àlejò yẹn èyí tó tún wà nísìnyí ni pé bó o bá ti mú fóònù lọ́wọ́ bó o bá lẹ ọjọ́ nìkan tó bá ti fóònù yẹn lẹ̀ ọ wà fóònù yẹn ti àwọn ọmọ rẹ ti mú ìgbà tó bá padà rí fóònù bó o gbogbo o ṣe ló ti fóònù yẹn wọ́n ṣe wọ́n máa gbá géèmù yẹn ẹnìkan wà lọ́wọ́ kí àfààní kí n tó wọlé kí n tó ah, ah, ah, mi rí fóònù wa bàbá rẹ̀ nílò àwọn ọmọ èyí ni wọ́n mú gbàtà dé ta wọ́n ti pé lórí fóònù wọn wọ́n wọ́n. ẹ̀kọ́ ẹ̀kọ́ báwo la ṣe ń bá àlejò lò a fi kọ́ àwọn ọmọ wa pípọ́n àlejò lé fífi iyì àtàpọ́nlé tó yẹ ká fún àlejò ká fún wọn gbogbo àwọn nǹkan báyà gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ wa. وغير ذلك من الأمور التي التي استحبها أو فرضها شاشون الحكيم àwọn nǹkan mìíràn tó pọ̀ bẹ́ẹ̀ pé ká máa ṣe wà á yọ ìnà òfi àyẹ̀kúnà báárọ̀ níwà lẹ́yìn yìí wọn lọ́dọ̀ ọwọ́ gbogbo àwa tá a jóbi ẹ jẹ́ ká ran àwọn ọmọ wa lọ́wọ́ lọ́nà tí wọn fi ní ya ọmọ ṣẹ̀yàṣẹ̀ bàbá wa ọ̀rọ̀ tó pọ̀ wà lábẹ́lẹ́ o ẹ jẹ́ ká ran àwọn ọmọ wa lọ́wọ́ lọ́nà táwọn ọmọ wọn ò fi ní padà di ọmọ aṣẹ̀yàṣẹ̀ bàbá lọ́jọ́ iwájú àlàyé ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí ọmọ tó bí tó tọ́ tó kọ́ oní ó padà wá dàgbà tí ọmọ yọ̀bẹ tí ọmọ yọgi sáwọn bẹ ẹ rí i pé wo òbí yẹn náà kópa ń bẹ òótọ́ lọ́nà tí ó fi bẹ̀rù ọlọ́run gbàtọ́mọ wa dàgbà ó dàgbà ó di tọ́ọ̀gì ó dàmúgbó ó wá yọ àdá sí wọ bàbẹ ẹ rí i pé ẹ̀yin lẹ kún lọ́wọ́ lérí ìyàkuyà tó yà bó tilẹ̀ jẹ́ pé ọmọ mi bẹ gbogbo ìgbìyànjú tó yẹ kó bí ó ṣe òbí ó ṣe ń gbà mí tí ó padà já sádánwò ọlọ́run kò ṣe wá bẹ̀ ṣùgbọ́n kò wọ́pọ̀ èyí tó bá wáyé báwọn ọlọ́run kò fi yẹn ṣùgbọ́n èyí tó wọ́pọ̀ jù wàlẹ́rì náà jáhàdì fínà lẹ́nà àdìyẹ náà ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá gbìyànjú wàsáàlà àṣàyà kó gbìyànjú ẹ Ọlọ́run kì í sábà rágbìyànjú èkì rágbìyànjú yàn lára gbogbo bímọbímọ ẹ má jẹ́ kó ṣe pa àwọn aláàjì kọmọ wa ó ya ọmọ àṣeyàṣe bàbá àkọ́kọ́ nú ẹ ká tọ́ àwọn ọmọ wa jẹ́ kọ́ ọmọ rẹ̀ ó mọ̀ pé òun náà wúlò láwùjọ òun náà pàtàkì láwùjọ fún ní ẹ̀kọ́ tó yẹ kórokò kọ́ ní ìwà ọmọlúàbí kọ́ ní ẹ̀kọ́ ìbẹ̀rù ọlọ́run ẹnikẹ́ni tí ó bá kùnà láti fún ọmọ rẹ̀ ní ẹ̀kọ́ tó yẹ kórópó ẹnikẹ́ni tó bá kùnà láti fún ọmọ rẹ̀ ní ẹ̀kọ́ ìbẹ̀rù ọlọ́run ẹnikẹ́ni tó bá kùnà láti fún ọmọ rẹ̀ ní ẹ̀kọ́ ìwà ọmọlúàbí irúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ ni wọ́n máa gbébọn sáwọn òbí wọn méjèèjì irú àwọn ọmọ bẹ́ẹ̀ ni wọ́n ń nà yá ni wọ́n ń nà bàbá nítorí pé àwọn òbí náà ti kùnà nípa ojúṣe wọn lérí wọn. bákan náà ìgbà mi ń bẹ bàbá lè kùnà lórí ojúṣe kíyàwó ṣe kíyàwó máa sọ fáwọn ọmọ gbẹtọ ṣe rí bàbá yín àràràdá tí ṣe nìyẹn o mìnìkan náà ni mò ń sàánú yín o ẹ rí i pé àwọn ọmọ yẹn ìyá wọn ni wọ́n fẹ́ràn wọn ò ní ṣe kí ni o ò ní fẹ́ràn bàbá wọn kọ́dà ìlú gan o lè gba o lè lu bàbá wọn àbí kọ́dà pé bàbá wọn dáadáa fún wọn ìyá wọn kan sòṣì káàkiri tí ìyá wọn tó bá gbọ́wájú wọn kọjá wọn lè múra pa àwọn jẹnìyà ìdí nìyí tó fi jẹ́ wípé àyè má sojú ṣe bàbá àtìyá lórí ọmọ ó lè ṣokùnfà kọ́mọ yẹn ó padà di àṣẹyá tàbí àṣẹbàbà sọlọ́bi dẹ́pẹ́ ìwọ ọkùnrin tó ní oṣooṣùṣe rẹ lórí ọmọ tó ní òòráyè ìwọ ìyá tó ní kó mójútọ́rọ̀ ọmọ rẹ tó lóòráyè ẹ padà sunkún ẹ̀ náà làáfàá fi sọ wípé wà yọ ẹ̀yìn náà wò fi àyẹ̀kú náà bá rọ̀ wà lẹ́ ẹ̀yin lẹ́ràn àwọn ọmọ yìí lọ́wọ́ tí wọ́n fi lè jẹ́ ọmọ rẹ̀ fẹ́yìn méjèèjì lọ́jọ́ ọ̀la àbí ìlànà ìkọrẹ ẹni sílẹ̀ nígbà míì ìkọrẹ ẹni sílẹ̀ tí èèyàn ò bá ṣe ojúṣe bó ti tọ́ àti bó ṣe yẹ ọmọ lè padà di ọ̀tá yẹ tí ọmọ rò pé kí ló dé tí àwọn ò ṣe sùúrù kó wà pẹ̀lú bàbá wa tó fi dà wọ́n lẹ̀ ọmọ yẹn lè torí ẹ̀ má fẹ́ràn ìyá rẹ̀ mọ́ ọmọ ó sì tún lè máa rò pé kí ló dé tí bàbá àwọn òfin ṣe sùúrù kó má kọ̀ ya àwọn sílẹ̀ ọmọ yẹn lè torí ẹ̀ má fẹ́ràn bàbá yẹn ìdí ìtọ́ fi jẹ́ wípé ẹ ń ṣe ojúṣe lórí ọmọ ẹ ṣe sùúrù gbogbo ẹ̀ náà ó ní tí ó padà lọ forí sọ lórí ọmọ lọ́jọ́ so ìdí nìyí fi jẹ́ wípé nínú ṣẹ̀ríà Islam ipa táwọn òbí ó kó lórí ọmọ kì í ṣe pé àwọn olóúnjẹ nìkan làwọn ọmọ yìí ó fi jẹ ọmọ tó dáa fún méjèèjì àwọn ojúṣe wa lórí wọn òun láàmà ṣe tọmọ yẹn náà ó fi gbà pé á bàbá tó bí mi rè ìyá tó bí mi rè mèmí náà gbọ́dọ̀ jẹ ọmọ rẹ fún wa. فقد قرن الله البر بالوالدين بعد عبادته في غير ما آية. ọlọ́run ọba tó dá wa ó máa ń so ṣíṣe dáadáa sóbi ẹni méjèèjì lẹ́yìn ìgbà tó bá ti sọ̀rọ̀ nípa ìjọsìn fọlọ́run ọlọ́run àti wàá darúkọ pé tọ́ lẹ́yìn tó ọlọ́run àwọn òbí wa méjèèjì ló kù ọ́ tí kì í sáàyè kan mọ nínú Qur'an kàkà ó lè yí ta àyè nínú ẹ̀ lọ́wọ́ tọ́lọ́run ọba sọ wípé wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana ọlọ́run ní ọlọ́run ọba rẹ̀ ànábì ti ṣe lófin ó sì ti pàṣẹ ó sì ti gbé kalẹ̀ ó ti ṣèdájọ́ lérí ẹ̀ wípé ẹ kò gbọdọ̀ jọ́sìn fún ẹnikẹ́ni àyàfọ́lọ́ wàbílì wà lè dẹ́yìn ìsà lẹ́yìn eléyìí dáadáa dọ̀wọ́ yín sáwọn obìnrin méjèèjì wàlíbírù bílì wà lè dẹ́yìn àṣekẹ́yìn ó ṣe dáadáa kọ́mọ ó ṣe dáadáa sóbí ẹ̀ méjèèjì min afdolil amali ba'da sọ̀lá lẹ́yìn ìgbà téèyàn bá ti jọ́sìn fọlọ́run èyí tó kàn ó náà ní kéèyàn ṣe rárá sáwọn òbí yẹn méjèèjì. kàmá akhbara nabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí anabi ti sọ fún wa wípé indama su'ila an ayyil a'mali ahabbu ila Allah azza wọ́n bí anabi léèrè wípé iṣẹ́ wo ni ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí púpọ̀ nínú téèyàn máa ń ṣe qala as-salatu li waqtiha anabi ni kéèyàn ó kírun lásìkò ọlọ́run nífẹ̀ẹ́ sí púpọ̀ inú ọlọ́run máa ń dùn sí kí ìlàlá òfu fàáyì wọ́n tún bi anabi léèrè pé tọ̀ lẹ́yìn èèyàn èwo tún ló kàn kọ́ birrul walidayn anabi ni kéèyàn ó ṣe dáadáa sáwọn òbí yàrá méjèèjì sọtá bá fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n jọ mọ rere kí wọ́n jọ mọ dáadáa níwájú ọlọ́run òun náà ni ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ àwọn òbí wọn méjèèjì tọ́mọ bá nífẹ̀ẹ́ òbí ẹ̀ méjèèjì yóò tẹ̀ láṣẹ ọ̀ṣẹ́ yóò ṣe dáadáa sáwọn òbí méjèèjì. fayurọ́bà alìbìnú alábìrì rọ àlìdẹ́yìn wọ́n ní ọ̀ràn yẹn ló jẹ́ kárí àwọn ọmọ lórí kán fẹ́ràn àwọn òbí wọn méjèèjì kán sì máa ṣe dáadáa sáwọn àtàbí wọn. wàyọ̀ hàbàrù min wàhídìl ọkọ̀ọ̀kọ̀ ká sì máa kìlọ̀ fáwọn ọmọ wa ní gbogbo ògbà gbogbo nǹkan tí ó lè mú wọn máa ṣẹ̀yà ṣe bàbá kódà ká sọ ìdájọ́ ọlọ́run lérí ẹ̀ ká sọ ẹ̀sùn tó wà ń fún àwọn ọmọ wa eléyìí ṣe pàtàkì púpọ̀ ànábì ní la yadkhulul jannata àákọ ànábì ní ẹlọmọ kò lè rí àlìjánná tọlọ́run ọmọ tó bá ń ṣẹ̀yà bá ń ṣe bàbá o kò lè wà àlùjánnà o ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa o àwọn òbí ẹ jẹ́ ká fún àwọn ọmọ wa lójú mọ́ra o májè kọ́ ọmọ orí ọ gẹ́gẹ́ bí ọ̀tá májè kí ọmọ kódà tọmọ bá ṣẹ̀ bàbá tún bá wí yóò bá ní abáfọwọ́ tún bọ́ ọmọ wí àtúfọwọ́ sí pàmò kó mọ̀ bá wa sí ẹ rí i pé láyé ìgbà kan tó wọn bá ṣẹ̀ ẹ ò gbúdọ̀ wọlé ní ìsìn tó bá lọ́mọ bọ́ta kọ́ mọ́ wọlé ṣe àgbẹ̀ gbà wọn tó bá lọ́mọ bọ́ta kọ́ mọ́ wọlé ẹgbẹ́ ìgànnà náà ni ọmọ dúró sí bẹ́ẹ̀ bá sílẹ̀kùn ẹ rí lẹ́gbẹ̀ẹ́ ọ̀yá wọlé o abẹ́kù ṣùgbọ́n ní ìsìn kọ́ o tẹ́ bá ìbẹ́yìn náà lẹ́nu kí n jáde ọlọ́lọ́ oríire oṣù kan pàápàá jùlọ kó tẹ̀ wájọ́ mọ́ obìnrin oṣù gbàdẹ́ bá padà rí o ti lóyún ìyá ìyá ìyá ìyá jáde hadi mùsùlùmí àwọn tí ó gbà á tọwọ́ wọn kún yóò yà yín lẹ́nu gbà mí tẹ bá fẹ́ mọ pàápàá ọ̀rọ̀ yìí ọba adé sì dàrú mko níbi wájú mosque yẹn di bíríìjì ẹlẹ́sẹ̀ tán ọba head bridge tó kéwòn lọ́ọ̀bẹ̀ tó bá ti di bí nǹkan ibi aago mọ́kànlá ó ra àwọn ọmọ kan ibi tí wọ́n ń sùn sí nbẹ ni wọn sọ kódà yẹ wàá yọ àlẹ ọmọ kékeré ọmọ mi ò ti jọ ọmọ ọdún mẹ́tàlá lọ ó bá bẹ ibi tí ń sùn yẹn ó ti kúrò lé ó ti bẹ́ẹ̀ tó sùn mẹ́fà àwọn ọmọ kan náà nìyẹn wọ́n sì lóbi kọ́lọ́wọ́n bá tóbi ẹ̀kọ́ sọ wá ń bẹ̀ sọ àwọn ọmọ wa kí a bá wọn lò ní bíbá lò ó ti fẹ́ ká bá wọn lò ní bíbá lò pé a fẹ́ kí wọ́n ṣoríire pàápàá jùlọ àwọn ọmọ wa obìnrin pàápàá jùlọ àwọn ọmọ wa obìnrin òbí tọmọ rẹ̀ obìnrin ọsẹ ọmọ obìnrin tó ti bàlágà ọwọ àyà gbogbo aṣọ lára rẹ̀ ní òòrùn ọwọ àyà lébi ara kó tó wà ń fún lẹgbàá tọmọ yẹn bá láǹfààní àti sanlé yóò sàn tọba sì sàn tó ní parawọlé yẹn lọ ìdí nìyí tó fi jẹ́ wípé gbogbo ìwà ìṣesí tó lè dé kí ọmọ wọn padà wá di ọmọ aṣẹ̀yáṣẹ bàbá káwa òbí wọn ká má ràn wọn lọ́wọ́ lérí irú nǹkan bẹ́ẹ̀ ká ràn wọn lọ́wọ́ lérí ọ̀nà tí wọ́n padà fi jẹ́ ọmọ rí fáwọn tá a bí wọn. wa kadhalika qawluhu ta'ala ọlọ́run náà tún sọ náà al-Qur'an ọlọ́run náà a'udhu billahi minash shaitanir rajim qul ta'ala atlu ọlọ́run ọba nílẹ̀ ànábì sọ fún wa ẹ jẹ́ kí n kà fún yín àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe léèwọ̀ Allah tushriku bi shay'an àkọ́kọ́ ń tọ́lọ̀ ń ṣe léèwọ̀ olórí gbogbo ẹ̀ òun náà ní pé ẹ má da nǹkan mí papọ̀ mọ́ lọ. lẹ́yìn ìgbà náà bá ti da nǹkan mí papọ̀ mọ́ lọ èyí tó tẹ̀lé wa bil walidayni ihsan ẹ máa ṣe dáadáa sáwọn obìnrin méjèèjì èyí tọ́lọ̀ tó fi tẹ̀lé òun ni nọmba two lẹ́yìn ìgbà tó o bá ti sin lọ́run ní tó tẹ̀lé ní ká ṣe dáadáa sáwọn òbí wa lẹ́yìn eléyìí fa'amara allah subhanahu wa ta'ala hunaka bi tawhid nínú àyà yìí ọlọ́run pa wá láṣẹ ká mọ ọlọ́run lọ́kan ṣoṣo ká sì fi kọ́ àwọn ọmọ wa wa qaranahu bil ihsan bil walidayn ọlọ́run sì tún so mọ́ ṣíṣe dáadáa sáwọn òbí wa méjèèjì wa harrama huna shirk ọlọ́run ṣe ẹbọ ó ṣe léèwọ̀ ká má pa nǹkan mi pọ̀ mọ́ ọlọ́run wa qaranahu bi uquqil walidayn ọlọ́run tún so mọ́ ṣíṣe ìyàṣẹ bàbá ẹbọ ẹ̀ṣẹ̀ tó tóbi tó tẹ̀lé òní ṣíṣe òbí ẹni méjèèjì ṣíṣe òbí ẹni méjèèjì òní ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú ọlọ́run látara àdìyẹlẹ gbogbo ọ̀nà tó fi ran ọmọ rẹ lọ́wọ́ tí òfin ní padà di ọmọ tí ó yọ̀ ṣẹ́ṣẹ́ ọ o ní kò mójútó láti gbà tó ọmọ yẹn bá ti wà tó kéré ọmọ tó mọ bí ṣe ń jẹ tó mọ bí ṣe ń mu tó mọ bí ṣe ń wọṣọ ó wá wọṣọ kan tí ò da àwa ní òfẹ́ rásọ yẹn lọ́rùn ẹ̀ èwo lẹ́ra fún wa kàtà kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ òbí mi àwọn náà ni wọ́n máa ń kún ọmọ wọn lọ́wọ́ táwọn ọmọ wọ̀nyí tí wọ́n fi máa ń yàyà kúyà ẹ má kún wọn lọ́wọ́ lọ́nà tí wọ́n fi di ọmọ pàpà ńlági ẹni bá fẹ́ kàwé ẹ̀tọ́ nílé ìwé ẹni bá fẹ́ kéwú ẹ̀tọ́ kó kéwú kó yanjú ẹni bá fẹ́ kọ́ṣẹ́ ẹ fi sẹ́nu ìkọ́ṣẹ́ ẹ sì wá ọ̀gá rẹ̀ fún un ẹ má fún ní ọ̀gá àmúgbó àmùtí fàkàìfà máa yakunu murabbi kàìfà máa yakunu murabbi yakunu murabbi bẹ́ẹ̀ ni tí bá tọ́ ní bá ṣe rí náà lọ́mọ tí wọ́n tọ́ ṣe rí ọ̀mùtí lọ̀gá ọdún ẹ̀lẹ́ lọ fi síkọ́ ọmọ yẹn lọ́mọ akọ́ṣẹ́ mbẹ́ oníwà àgbèrè ni ọdún ẹ̀lẹ́ lọ fi síkọ́ ọmọ yẹn lọ́mọ akọ́ṣẹ́ mbẹ́ yóò máa rán ọmọ yín sálẹ̀ náà kì í ṣe sẹ́yìn nìkan lọ́mọ bẹ́ẹ̀ kọ̀ yọ kọ́ ìwà burúkú ọwọ́ ọ̀gá rẹ̀ yẹn ìdí nìyí tó fi jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ fi ọmọ sẹ́nu ìkọ́ṣẹ́ ẹ wú ọ̀gá rẹ̀ kọ́mọ yín bá a lè kọ́ iṣẹ́ yẹn kó tún kọ́ ìwà ọmọlúwàbí ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa òbí míì náà ní yé kọ́mọ òun padà di ọmọ aṣẹ̀yàṣẹ bàbá látara ọ̀nà tí ó fi rí ọmọ náà bákan náà lẹ́yìn eléyìí njẹ́ ò tún gbọdọ̀ gbẹ́yìn nínú ìgbésí ayé àwọn ọmọ wa gẹ́gẹ́ bí mùsùlùmí ta'allumul Qur'an Qur'an yẹn dandan ni fún gbogbo ọmọ mùsùlùmí ẹ mo fẹ́ kọjá dókítọ̀ yóò mọ Qur'an ká yóò Qur'an yóò yé yóò há sórí ìtumọ̀ rẹ̀ yóò yé yẹn dandan ni fún gbogbo ọmọ mùsùlùmí jama ẹja wa kó wa jọ lẹ́nu kọ́mọ mùsùlùmí ó náwó mélòó ló mọ Qur'an ká nínú èyí tó mọ kùránì kankan náà mélòó ló lè kà dáadáa tí èyí pé ìsànsásá nani wa isa wa isa sa sa sa wa isa wa isa wa isa ọ ní ọmọ kan bẹ ṣe quran yìí ta'allumul quran wa ta'allumul quran afaani ṣe yẹri kíké quran káfi kọ́ àwọn ọmọ wa kó ké quran kó yanjú mímà yazidu ìmáàna billahi azza wa jalla ìmọ̀ jẹ́ kí ìgbàgbọ́ lékún nínú ẹ̀mí èèyàn khasatan fi waqtin sara fi al-Qur'an mahjura pàápàá jùlọ lásìkò táwa wà yìí táwọn èèyàn òkè Qur'an mọ́ ó dọ̀wọ́ wa o gbogbo àná àmọ́ nǹkan tá ojú òtí ọ́ ọmọ rẹ̀ ò lè ka Qur'an ọmọ rẹ̀ ò lè ké Qur'an kẹ̀kẹ́ ní ilẹ̀ haúsá ẹlòmíì bẹ tí máa sọ pé òun èsà wá nílẹ̀ haúsá sùmọ́ bá ké Quran Quran rẹ̀ yẹn jújú ẹni tó pera rẹ̀ láì lágbàá mi lọ. ọ̀kan náà àwọn ọmọ ìyá wa nílẹ̀ haúsá ọ̀gá kan ló jẹ́ nínú àwọn ministries tó wà níbẹ̀ àwa fẹ́ rí fún kankan àwa ti tètè ìgbà tó wáyà wọn wá ní káwa kan wọlé ìgbà tá a wọlé àga rẹ ní ọ́fíìsì ẹ̀ ó kọ ẹ̀yìn síbi ẹ̀ ọ̀nà táwọn gbà wọlé ó kọ yìí bá a ṣe wọlé ẹni tó ń gba ẹni ká jókòó kíkọ yìí tí ó kọ yìí ìgbà tó ṣe tán àga yẹn wá yí àga yẹn yí padà ọkọ̀ ojú ṣùgbọ́n ìgbà tí màá wọ ọwọ́ ẹ̀ kùrán lọ́wọ́ àlọ́wọ́ àlọ́ ó wá ní tó wà ń bẹ̀ ni pé ó ti níye àwọn ahzab tó máa ń kà tó ń bá ti di ọ́fíìsì kó tó àtẹ́ǹdì sẹ́ni tí o ti léyìí tó ń kà ṣùgbọ́n àtàwọn àzọ pé àáfàá náà làwọn àtàwọn ló ń jọ bí ká wọlé ṣùgbọ́n òun parí ní tó ń kà yẹn kó tó àtẹ́ǹdì sẹ́ni a sì ń gbọ́ kíkà náà ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ tó mọ̀ kọ́ ànìkà yìí jẹ̀mọ́ àtìlẹ̀ náà ni wọ́n fi ọ̀gá pátápátá ní ọ́fíìsì àtilẹ̀ náà ni wọ́n ti fi kọ́ ọ sóun lẹ́nu kọ́ máa dúnkokò mọ́ là pàápàá jùlọ pẹ̀lú ibi tọ̀rọ̀ ilé ayé ń lọ yìí débi wípé ọfẹsẹ̀ kọ lásán wọ́n lè ní àwọn ayé mẹ́rìndínlógún ni wọ́n fẹ́ gbé ẹsẹ̀ rẹ̀ yẹn nígbà tí wọn náà sì lọ́lọ́ tó mọ́ lọ́n bọ́ọ̀lù òṣèlú máa gbọ̀n kiri àwọn ọmọ yìí ò mọ Kùránì kà tí wọ́n bá kà á wọn ìtumọ̀ rẹ̀ ò wọn ìtumọ̀ rẹ̀ ò yé wọn gbogbo àwọn nǹkan tá à ń pàtàkì tá à ń pàtàkì tá à ń pàtàkì tá a bá ti yọtọ̀ lọ́wọ́ kúrò ń bẹ̀ bẹ́ẹ̀ náà lọ́wọ́ máa yọ àlùbáríkà kan yẹn kúrò. ìbáwọn náà rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà gírádùrìtì ilé báyìí wọ́n tún gbowó oúnjẹ lọ́dọ̀ àwọn òbí wọn. tèmi gírádùrìtì náà lẹ̀ fi wọn lọ lékè ká tó sọ ti jáàmù bàbá àgbà two eighty bàbá àgbà two ninety bàbá àgbà two thirty bàbá àgbà three hundred ninety ẹ tún wo oríṣiríṣi wàhálà táwọn máa ń kojú láti wọlé ẹ tún wá yọtọ lọ́wọ́ lọ́wọ́ kíké Quran àwọn ọmọ wa ó ṣe pàtàkì afaani wafi waqti allati aswaatul mugannina wal muganniyat pàápàá jùlọ lásìkò tó ṣe wípé in táwọn ọmọ àsìn fi replace quran ní music ẹ̀gbọ́n nǹkan láfa sọ bẹ́ẹ̀ ọmọ rẹ gbọ́dọ̀ pàápàá jùlọ lásìkò òsìn tó yẹ wípé tí ò bá kà kan tí ò gbọ́ kan yóò gbọ́ mi ọmọ mi ń bẹ always quran ni ó máa gbọ́ torí pé tó tó derive enjoyment nínú ẹ̀ ní kò máa gbọ́ kò fẹ́ gbàgbé tó ń há ibẹ̀ lọ́mọ mi òun ni tó bá tún sùn báyìí yóò fi ṣe yóò gbọ́ sùn ni wọ́n kún campus bí lọ títí yóò gbèsè ti music ni ṣáá bó wà ní kíláàsì náà music ni orin ni ó máa gbọ́ ìmí ọmọ lọ ní joseph àdìsí kùtù láì ẹ wò á ah, kí ló ṣe wọn náà ń gbọ́ àbí kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ wo gbogbo ojú òṣèlú ẹjọ́ káàkiri àtọkùnrin àtọkùnrin ìjọ obìnrin tó lè ti dàrú wọ́n sì ń pọ́n lé àwọn sukùl mi wọ́n mọ̀ sí end of year uh, uh, party wọ́n ní káwọn ọmọ kan jáde ká máa jó àwọn òbí náà sì máa pàtẹ́wọ́ ọmọ sí o. alukur'an ó gbúdọ̀ keep àwọn ọmọ wa bísí tí ó jí lóru tó tún lọ kan rúùmù ọmọ rẹ pé ó sùn ní bàbá mò ń ṣe mọ̀rọ́jà ó tún dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ alihamudulilayi ṣùgbọ́n ṣèbí tó bá jí lọ bọ́mọ rẹ lóru ṣèbí ẹ kọlu girlfriend ẹ ń gbọ́ music islam ti fún wa ní bá a ṣe to inú ilé wa ọwọ́ wa ló kù sí a sì fún agbọ́n ni ọgbọ́n yẹn sì ti dẹ̀gọ̀ ọlọ́run jẹ́ kó yé wa bẹ́ẹ̀ àwọn wa gbọ́dọ̀ kí alùpàá ká kíkì wọn bí sí pẹ̀lú alùpàá ọmọ tó ní tó fẹ́ hánu kùránì kò lè ráyè mọ́ ṣẹ̀ránù kò ráyè ìranù torí pé nítorí tó hàn yẹn náà kò fẹ́ ṣe kí ni kò fẹ́ gbàgbé yóò tún máa rọjà rẹ̀ yóò máa ṣe ìṣòro dáadáa yóò máa kà á látàtúkà. àfa wa ní ẹdí ká lọ mọ̀ wípé ọlá tó ń bẹ fún kéèyàn wá ké Qur'an kì í ṣe kékeré o. anabi ní khayrukum man ta'allama al-Qur'ana wa 'allama anabi ní ẹni tó lóore jù nínú yín lẹ́ni tó ké Qur'an tó mọ̀ tó fi kọ́ àwọn yẹn dáa púpọ̀ jù nínú ẹ̀dá lọ. inna lillahi ahlin minan nas anabi ní dájúdájú ọlọ́run ní àwọn tiẹ̀ nínú àwọn èèyàn sẹ́yìn pé tí wọ́n náà bá lọ láwọn tiẹ̀ ọlọ́run láwọn tiẹ̀ nínú ẹ̀dá kọ́ọ̀lù ya Rasulullah mẹ́rin àwọn sàbí ni àwọn wo làwọn ẹni yẹn kọ́ọ̀lù hum ahlul Qur'an ahlullahi wa khassatuhu wọn láwọn ẹni wọ̀nyí náà làwọn ti ń ké Qur'an ahlul Qur'an àwọn tí wọ́n mọ Qur'an tí wọ́n ń ké tó yé wọn tí túmọ̀ ẹ̀ yé wọn tí Qur'an yẹn sì yà tọ́kùn gbogbo ètò ìgbésí ayé wọn àwọn ẹni ọlọ́run yẹn ẹ mọ wàá wòlíì kankan kiri mọ ẹ mọ wàá ṣéwù kankan kiri mọ akótẹ ṣùgbọ́n ọrùn la ahlul qur'an àwọn tó ṣe pé tí wọ́n ké wọn ló ń darí wọn nínú alukur'an ìwọ náà sì fẹ́ kọ́ màrẹ́ ní òde ẹni ọlọ́run kuraani yìí ni kò tẹ̀sí ẹlòmíràn àgbà yẹn wá ké kuraani kuraani yẹn ó máa ń sharpen brain kò sí ntí ọpọlọ tá a fi kuraani tẹ́lẹ̀ rẹ̀ kò sí ta tó fẹ́ kó síbẹ̀ tí ò lè wọ bẹ̀. níbi tí ọmọ tiẹ̀ ó ti fẹ́ fọwọ́ rẹ ọmú lọ́jọ́ ọ̀la ó nígbà tó bá wá ṣùṣàn tó pàdé àwọn ẹgbẹ́ rẹ̀ kọ̀ọ̀kan tó bá ní ah, ọmọ yín medicine ló ń ṣe ọmọ yín ní bàbá ẹni tó ń lead gbogbo department hafiz ni medicine náà ló ń ṣe kí ló dé tẹ̀ débi náà hapa ìyẹn ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ campus ẹ̀rẹ́ ló ní lead gbogbo department hafiz gbogbo Kùránì ìbẹ̀lọ́pọ̀lọ́ ìwé tó tún kàn náà òun ló tún lead gbogbo wọn ọmọ yẹn wà mọ ọgbà ah, òun ti ẹkùn náà lọpọtúnítì ó lọpọtúnítì ìmọ̀ akọ́jọ́ pé wọ́n ti ọ̀ sí ọ̀nsá àbí wọ́n báwọn òbí rẹ̀ ni ò ká nǹkan yẹn kú gbogbo ọmọ mùsùlùmí tó bá ń fojú kan rí na tó bá di ọjọ́ iwájú wọ́n bu àwọn òbí wọn wọn náà ẹ̀ ṣe dáadáa fún wa ara àwọn ẹgbẹ́ wa tó jẹ́ mùsùlùmí bí wọ́n ṣe bí ẹ̀kọ́ ẹ̀sìn ṣe yé wọn bẹ́ẹ̀ náà lẹ̀kọ́ tayé yé wọn kí ló dé tẹ̀ ṣèyẹn náà fáwa náà káwa náà láǹfààní níbi táyé ń lọ sí ó ní ẹ o a gbọ́dọ̀ combine méjèèjì fáwọn ọmọ wa. anabi sallallahu alayhi wa sallam anabi ni inna allah yarfa'u bi hadha alkitab aqwaman wa yada'u bi akharin hadithi gbogbo wa tí mo bá ti kà mo máa ń ronú sí anabi ní sẹ́rí alukur'ani yìí òun lọ́lọ́run fi sọ àwọn èèyàn kan dẹni gíga ọlọ́run sì fi àwọn kan tí wọn ní lára ọlọ́run sọ wọn dẹni ẹni yẹpẹrẹ. gbogbo ìgbà tí bá wà láǹfààní tí mo bá wo sàkún ilẹ̀ haúsá tí mo wo bí mo á máa wọ̀ wípé àwọn haúsá wọ́n lè má kàwé tó wa kódà èèbó wọn gan-an ó lè mọ ní my fífi my fífi ó lè nínú ó lè nínú ṣùgbọ́n jàmọ́ bá a lọ bá a bọ̀ àwọn náà lọ. ó tiẹ̀ yẹ ká ti bẹ̀ yẹn mọ́ kábẹ̀rù ọlọ́ tọ́ba fẹ́ máa pàápín ẹ̀ lọ sí national house of assembly l'Abuja ojú ó sì máa tì ọ́ kó wọ́n bọ̀ gbà Hausa haúsá ni wọ́n máa sọ̀rọ̀ yìí àwọn ni wọ́n kọ́ àwọn èèyàn tiwa níbí pé ẹ̀yin náà máa wá gbádá nígbà kan wọ́n ju kóòtù ni àwọn yẹn wà á mú wọn bí wàá tẹ́kun wọ́n kó fáìlì tẹ̀lé àwọn lẹ́yìn ẹ wo wo àwọn sẹ́nẹ́tọ̀sì wa náà nísìnyí àyè iṣẹ́ ìlànà ìkàlùkò ju kóòtù wọn ni wọn ẹ̀yin ẹ̀ kéèsì wọ́n ti influence wọn bàjẹ́ torí pé bí ọmọ ọ̀dọ́ ni wọ́n ṣe lẹ́gbẹ̀ẹ́ wọn nígbà tí àná ìkàbá tó wọlé tẹ̀ ẹ̀ báyìí àti sọ̀rọ̀ bọ́ ọmọ bọ̀ wájú ẹ̀ ẹ̀rọ ọmọ bọ̀ bọ́rọ̀ bá sì kọ̀rọ̀ tán bá kẹnu bọ Quran wọ́n kà lọ. sẹ́nitọ̀ ni sẹ́nitọ̀ náà làwọn ṣùgbọ́n ìkẹ́jù kan. gbogbo tá a sì lé nínú ayé ẹgbẹ́ ọkọ̀ kan pàápín ọ̀tọ̀ ọkọ̀ tó dáa jù láyé ilẹ̀ haúsá ló ti lò. ọkọ̀ wo là pàápín ọkọ̀ tó dáa jù nọ́ọ̀tì ló ti lò. bí èèyàn bá ti fi tọ́lọ́run síwájú ọlọ́run ní Kùránì ni ó ló ń fi gbé àwọn ènìyàn kan ga àìsí sí nínú ìgbésí ayé àwọn èèyàn kan ló dín wó di ẹni lẹ̀ wọn ò lè ga bí wọn bá ń tẹ ẹrẹ ni wọn ò mọ tẹ ọ̀sápàtà tó gbẹ́sẹ̀ lébẹ̀ ẹ̀yin náà ẹ máa kíyèsí bó ṣe máa rí nìyẹn ẹni tó ní Qur'an lára tó tún lẹ́kọ̀ọ́ nípa ẹ̀ ẹ̀ lè fi wí ẹni tí ò ní lára anabi sallallahu alayhi wa sallam ìwọ náà kíyèsí bó o ṣe fẹ́ kọ́ ọmọ tiẹ̀ náà jẹ́ alukur'ani yìí òjíṣẹ́ ọlọ́run ní kọ́ọ̀lù lè sọ ibùdó kur'ani tọ́ba àdìjọ́ gbé ní alukiyama ọlọ́run ó tún wá ṣe pabambari fún gbogbo ẹni tó bá mọ alukur'ani àwọn tó mọ tí wọ́n ha tó yé wọn níjọ́ gbẹ̀dẹ̀ alikiyama tọ́lọ́run bá wá fi gbogbo ọmọ alijanna sínú alijanna tán ọlọ́run ó tún ní ẹ̀yin tẹ́ ẹ mọ kùránì tó yé ẹ̀yin tẹ́ ẹ ha sórí tẹ́ ẹ mọ dáadáa tẹ́ ẹ sì lò ó ọlọ́run ní ọyẹ bọ́ tẹ́ wàá mọ̀ ká ọlọ́run ní ikra wartaq ẹ máa kà bẹ́ẹ̀ sẹ́ yẹn ipò yín tún ga sí nínú alijanna tẹ́ pé stage one lẹwa odi two odi three odi four odi five wàrọ tìlìkà máa kún tó tọrọ dunuya ọlọ́run ò ní bó o ṣe máa ń fọ òun tó tó kàlá yé òun mo fẹ́ gbọ́ kaniwaju ni subhana àpọ́nlé wòlé tó báyìí àpọ́nlé wòlé tó báyìí dama ọlọ́run wa máa sọ fún wípé fa inna manzilataka inda akhiri aya kún tó tọkọrọ wùbíà ibi tí ipò rẹ̀ ọ̀gá dé níwájú èmi ọlọ́run níbi ọba lè pàdé náà ni kọ́ wa nanu mọ́ bákọ́rọ̀ àjàmọ́ ẹ wo yáyà tó bẹ́ẹ̀ ní bákọ́rọ̀ kó tún gbé bákọ́rọ̀ àtàn kó tún bọ́ sí alẹ́ mọ́ra kó tún máa ká lọ àbọ̀ wa gbé délẹ̀ tó gbọ́n ẹ wo yáyà tó bẹ́ẹ̀ ní bí ipò rẹ̀ ó sì ga nìyẹn náà jẹ́ jama kò sí ntọ́lọ́ fẹ́ fà yọ nínú gbogbo tí ń sọ fún wa yẹn wípé káwa náà ò lè taari ọmọ wa kókè kọ́ra ó ní bọ́lá ń ṣe sọ yìí yóò ṣe rí náà bí ó ṣe rí náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ walakin akthara an-nas la ya'lamun ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn kò yẹ wọn o. fa fadlu al-Qur'ani adhimu jiddan ọlá tó ń bẹ níbi ká ké kọ́ ma wá ké Qur'ani kí wọ́n sì mọ̀ kí wọ́n sì lò ó ọlá rẹ̀ mà tóbi púpọ̀ nas'alullaha an yaj'alana min ahlihi amin abẹ́lẹ́ wọn bá kó fi wá sínú ahlul Qur'an wala yakhfa alayka akhil qawl ìdọ́mọ ya mi kò sí tó pamọ́ kò pamọ́ fún gbogbo ẹni tó bá ń ké tíra yìí fadlu ta'allumil ulumi shar'iyya ọlá tó pọ̀ ó ń bẹ níbi kéèyàn kéwù bó tilẹ̀ jẹ́ pẹ́lú mi ò kí dín nìyẹn tó jẹ́ pẹ́yẹn tó bá mọ rírì kéwù kódà kí gbogbo ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kọ́ mọ rírì rẹ̀ yọ̀ọ́ kàn máa yín mú sí wọn ni pé à ah, mo lóore jù lọ ọlọ́run pàtàkì tí mo ń ṣe bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ ká kú ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́ ní káká kú lánàá kíkà kú náà láti wájú kú báyìí bàbá kàkú ni nǹkan mi lálẹ́ ọ̀rẹ́ ṣe. wọ́n ló ti rinlẹ̀ nínú ọ̀rọ̀ táwọn ẹbí sọ wípé mọ̀nsálà kẹtọ̀ọ̀rì ìkàn gbogbo ẹnikẹ́ni tó bá máa ń rin ìrìn kan ńlọ máa jókòó láàyè kan ni ń máa ń lọ ọbì kan ni yẹlitẹ́mi sòfin ìlmà tó ṣe pé torí kóbá lé nímọ̀ ẹ̀sìn ẹ̀ ló fi máa ń lọ ọbẹ̀ sanhalallahu lahu tariqan lil janna ọlọ́run yóò sọ di ìrọ̀rùn fún ọ̀nà tó nítọ̀ wọn ò fi dọ́mọ àlùjánnà gbogbo ẹ̀ lọ́wọ́ ìjọba sọ torí pé ntí ó lè dé kó ntí ó ṣe tí ó fi rojú rẹ ọlọ́run yóò ti gbọ́ nínú wáàsí in tí ó ṣe tí ó fi rojú ọlọ́run yóò ti ké in lè fi bínú sí i yóò ti gbọ́ níbi ìjókòó wá sí ti wá jẹ́mọ̀ kéèyàn wá dágun la ẹlòmíì bá ṣe ń jókòó òun ò ní wá tọ́jú ó fi yípo ìgbọ́ wá sí wa ẹ wá wo dáa filẹ̀ kálukú filẹ̀ rẹ lẹ̀ wá jókòó mi anabisalaam salalẹ́ni tó bá máa ń ṣe báyìí gbogbo ọ̀nà tí ó fi wà lìjẹ́ náà pátá ó ti dùn ọ́ torí pé yóò ti gbọ́ kí ló tọ́ kí ni tí ò tọ́ kí ló dáa kí ni tí ò dáa ẹlòmíín bẹ tẹ bá sọ nǹkan míì nínú ẹ̀sìn pé kò dáa kò gbọ́rí ọlọ́lọ́mọ nìkan wò wá owó gbọ́rí a ti rí ẹnìkan tí ń jà lórí pé òun fẹ́ so yìgì ìyàwó kékeré bàbá òun màtí bàbá rẹ̀ jáde láyé láyé òun lòun fẹ́ bàbá àwọn náwó lérí ẹ̀ púpọ̀ àwọn tó jẹ́ bí ẹ àbúrò bàbá àwọn àwọn náà ń dòndò kò sí tó jọ bẹ́ẹ̀ lójú ayé àkọ́ òun òun máa fẹ́ ọwọ́ à ń béèrè béèrè béèrè ṣé ọmọ ló lẹ́tọ̀ọ́ sí nǹkan bàbá rẹ̀ ni àbí àwọn ẹbí ẹ wò nǹkan ntọ́ nǹkan ò lẹ́tọ̀ọ́ sí ló fẹ́ máa dà sí ẹ̀ jẹ́mọ́ tí ò bá wá gbọ́ àlàyé ẹ̀sìn ó ti múra kó fẹ́ fẹ́ bẹ̀rẹ̀ tó bá fóbìnrin yẹn sínú ilé jàmọ́ ìyá rẹ̀ ló fẹ́ sílẹ̀ torí pé gbogbo obìnrin tí bàbá tó bí ní bá ti fẹ́ rí kódà kí bàbá wa fẹ́ kó tó kọ́lẹ̀ ọmọ ògùn lọ fẹ́ ròbìnrin ṣé ẹ tún gbọ́ ó ti kọ́lẹ̀ o kó gbúdọ̀ fẹ́ ròbìnrin kódà wọn bẹ náà àwọn àfa wọn ní tí bàbá rẹ bá sọ wípé á ah, nígbà kan òun fẹ́ fẹ́bìnrin kan lérí àgùnbá wọn ò padà wá fẹ́ mọ́ ó gbúdọ̀ wáyàwó lọ́gbọ̀ wa o wà lọ sósì àbí ọwọ́ àlọ́ bòmí mọ́rin wá sí gbogbo àmì kọ́mọ́ àlọ́ jẹ́ wípé ẹni tí bàbá rẹ̀ mú dà kéèyàn wá rí gbọ́ nínú ìtàn ọlọ́mọ fún wa ní bàbá oníṣìnà kọ́ gbọ́ kí bàbá rẹ̀ ti gbóbìnrin kan sí ìsìnà rí ọ̀yàn lálẹ́ sàbí kò fẹ́ ó yọ fẹ́ irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ jẹ̀mọ́ ó gbúdọ̀ fẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ̀ mọ́ bẹ́ẹ̀ yóò bá máa jókòó níbi tí ó ti máa gbẹ́kọ̀ọ́ ẹ̀sìn báyìí àbí níbi tí ó ti lọ máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò ní yé àwọn èèyàn ó kàn máa dojú gbogbo àlámọ̀rí rí wọ́n sì lọ pàdé ọlọ́run bẹ́ẹ̀ wọ́n lè lówó wọ́n lè kọ́lé wọ́n lè nípò wọ́n lè ní gbogbo táwọn èèyàn ní ṣùgbọ́n kò sí tọ́lọ́run nínú ìgbésí ayé wọ́n ṣe wàhálà sí wàhálà sí wàhálà wọ́n kójọ kójọ kójọ kójọ kan ní ó wẹ́lú ó náà nànẹ́bí sallallahu alayhi wa sallam sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá ń fà yé lẹ̀ láti lè máa tọ ojú ọ̀nà kan tó yẹ pé ìdí tó fi ń tọ ọ̀lànà yẹn náà ni pé ó fẹ́ lékún nínú ìmọ̀ ẹ̀sìn ọlọ́run láti mọ kí ló tọ́ kí ni tí ò tọ́ sanhallallahu lahu tariqan ilal janna ọlọ́run ló sì ọ̀nà ọ̀rọ̀ fún tí ó fẹ́rẹ́ aljanna wọ̀. wa innal malaika arábìnrin ṣe ara àwọn màláìka latadau ajnihata ridan li talibil ilm téèyàn bá ń jáde nínú yẹn pé ń ń lọ mọ́ ń lọ lékè níbo lọ ń lọ ọfẹ lọ gbọrọ Ọlọ́run ọfẹ lọ gbọ wàásù kí n lè lékún nínú ìmọ̀ ànábì níbo ṣe jáde báyìí àwọn màláíkà wọ́n tẹ yẹ wọ́n tẹ yẹ wọ wọn lẹ báyìí àwọn àfáàní láti fi lè dáàbò wọ àwọn àfáàní láti lè sọ pé àwọn tẹríba fọ pé ah, ah, ah àwọn tó tún jẹ́ kí tọ́lọ́run kó gbèrú lórílẹ̀ lẹ́yìn rídọ̀ lìtọ́ lìbẹ̀lẹ̀ ní ti pé àwọn ń yọnu gbogbo àwọn mọ̀lẹ́kà wọ́n mọ̀ ṣàfihàn pé inú àwọn ń dùn sí ọ. jẹ́mọ́ ẹni tí mọ̀lẹ́kà ń dunnú sí ni wọ́n sọ pé ọbẹ̀ sọ lóko níbo ló ti fẹ́ sọ̀kò ẹni tí mọ̀lẹ́kà ń yọnu sí ni wọ́n sọ pé kùbí tí ó rìn bóun ní tiẹ̀ ti jẹ́ àṣẹ nínú téèyàn fi borí ọ̀tá téèyàn fi láṣeyọrí kéèyàn ó láti máa kẹ́kọ̀ọ́ anábìrin ṣe ẹrí ẹni tó bá ń wá ms yálà bàbá ni àbáwọn ọmọ wa yastakfirullahu man fi samai wal ard gbogbo ẹ̀dá ọlọ́run ti ń bẹ ní sámà àtìlẹ̀ ní màṣàdúrà fún tọrọ àforíjì fún hatta al-hitanu fil ma anábìrin tó fi lórí ẹja ti ń bẹ nínú bú wọn màṣàdúrà tọrọ àforíjì fún ọlọ́run bá àforíjì ọlọ́run bá àforíjì wàhán wa iná fọdùlà alimi alẹ àbí anábìrin ṣe ẹrí ọlá tó ń bẹ fún ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn tó ń ṣe tó fi ju ẹni tó kàn ṣẹ̀ṣẹ̀ tó lórí àìmọ̀kan lọ kàfọ́dùn kọ́mọ̀rẹ́ alásàárì kàwá ànábì lọ́dà ẹgbẹ́ bí àjùlọ tó ń bẹ fóṣù pa á lérí gbogbo àwọn ìràwọ̀ tó kù. innal ulama'a warathatul anbiya ànábì ní sẹ́yìn ráwọn afa àwọn tó nímọ̀ nípa ẹ̀sìn àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run. innal anbiya lam yuwarrithu dinaran wala dir'ama wọn láwọn ànábì ọlọ́run kì í kìí ṣe pé wọ́n kó dúkìá kalẹ̀ táwọn yẹn jogún innama warrathul ilma ìmọ̀ náà ni àjogún lára àwọn ànábì ọlọ́run tọ́ba lòun ṣiṣẹ́ àwọn ànábì ọlọ́run ìmọ̀ náà ló ní torí pé àwọn ànábì ọlọ́run ò ní mímọ̀ ni wọ́n faman akhadahu akhadahu bi hawdhin wafi gbogbo ẹnikẹ́ni tó bá gbá ìmọ̀ mú nínú ẹ̀sìn tí kò fa ìmọ̀ kan ṣe islam tó ń wádìí nípa islam ló fẹ́ ṣe tó sì dúró lórí ẹ̀rí nínú alukur'an àti sunnah anabi sallallahu alayhi wa sallam tó sì tọ́ àwọn ọmọ rẹ̀ síbẹ̀ anabi ni akadahu bi hadin wafa èrè tó tóbi jùlọ ń lẹnu ẹ ti ní. tó ìdí ìjọba ìjọba ìjọba láwọn ọmọ ọmọ ọmọ rẹ jẹ alùsùnà sunna yé wọn kó bíbẹ kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run tí wọn tó ṣàṣeyọrí ó ṣàṣeyọrí láyé tí ò bá tún sí láyé mọ́ irú òbí bẹ́ẹ̀ ó ti ṣàṣeyọrí sòdí nìyẹn tó ń wípé a gbọ́dọ̀ rí àwọn ọmọ wa ká jẹ́ olùbẹ̀rù ọlọ́run gbogbo ọ̀nà tí wọ́n bá tún yà ká fi bẹ̀rù ọlọ́run sẹ́yìn kún ó ṣe islam lórí ìlànà sunna tànàbíwá muhammad sallallahu alayhi wa sallam ẹlòmíín fọmọ rẹ̀ náà kó lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn olúwawo ọ̀dọ̀ olúwawo ló fi sí àáfà tí ń tẹ yanrìn àáfà tí ń tẹ ìjì ogbè sáfà nìyẹn alufa nìyẹn àáfà tí ń gbẹbọ sáfà nìyẹn ìyẹn ń sáfà ẹfọ ẹka kò ní babaláwo ibẹ̀ lọ́wọ́ afọmọ rẹ sí kó lọ kẹ́kọ̀ọ́ kí ni ó kọ́ ń bẹ̀ dàmà ológun máa ń tìyàn lójúlé nìyí bàbá rà àfa àkàtì bá ń kọjá lọ́jà lọ́dọ̀ àwọn tó ń ta lẹ́kùn lẹ́jà wọn àfa olóko ẹ̀hàn náà ń bẹ́ o àbárí kí ló dé ẹ̀yin náà lẹ́ máa ń wárú ẹ̀ ẹ̀yin náà la sì bá filẹ̀ ajá àdìgbò orí ajá àdìgbò lùgì ọwọ́ àwọ̀ àtàwọn pàkó ìmọ̀dò ọ̀nbẹ o ó ṣe jàfà náà ń pèsè yẹn nígbà tí ìṣe babaláwo ṣùgbọ́n wọ́n ti mọ̀ wípé bí babaláwo náà ni subhana ibẹ̀ náà ló fọmọ rẹ sí onífẹ̀ẹ́ sí lóòótọ́ ṣùgbọ́n omi ò lọ bí sí. nígbà ọmọ wa rìn wá dé tán gbogbo aláǹgbá àdúgbò dáràn adarí kan pípa ní gbogbo àwọn àyà tí tó ń jẹ gbogbo ojú àrùn wọn pátá ló ti lọ rí nǹkan mọ́ àbẹ̀ wo lórí alákùnrin dáa méje péré náà á tara wa wò láàyè ṣàfàmì kì í ṣe yẹn là ń sọ ẹ la ojú yín dáadáa ìtàn pè ní àfa ìmọ̀ tó sún yàn mọ́ lọ́n òun náà ń pè láfa ìmọ̀ nípa ọlọ́run tó sún yàn mọ́ ọlọ́run tó jẹ́ kéèyàn mọ kí ló tọ́ kí ló ṣe tó fi rojú rẹ ọlọ́run sọ́lọ́run kí ló ṣe sáwọn ọmọ làkejì tó fi lè rojú rẹ ọlọ́run látara kó ṣe dáadáa sọmọ làkejì dẹ́gbẹ́ láǹfààní kọ́lọ́mọ bàbá rẹ̀ kí ó mọ̀ sẹ́ ṣàánú wa eléyìí ni ká gbìyànjú rẹ̀ àwọn ọmọ wa ó lọ́kàn lè fi balẹ̀ à ń bẹ̀ ń bẹ̀ ni àbá sí mẹ́. wàfi fọ́tìlẹ̀ ilmi àhàdìsì kẹfìrà àfààní nípa ọlá tó ń bẹ fún ìmọ̀ àwọn àdìsí pọ̀ lérí ẹ̀ nàkẹ́fì bí hàdà minha àdàdúró bí yìí fàálẹ́ ìka àkìlì muslim ó dọwọ́ rẹ ọmọ àyà mi ní islam bìtàwùjí ìwáládàkà ilẹ̀ ilmi ṣẹ̀rẹ̀ sí ọmọ rẹ lójú kòkòrò kó o dojú rẹ kọ kó nímẹ̀sì kódà kó máa kọ́sẹ́ kó tó máa lọ lékè olóbi jẹ́ pé báwọn afáàsì máa gbé lànà kalẹ̀ ilé kéwu ẹ̀yìn àsùbá ń bẹ ilé kéwu àárọ̀ ń bẹ ilé kéwu ìrọ̀lẹ́ ń bẹ ilé kéwu magrebi sí ṣáì ó ń bẹ ilé kéwu ẹ̀yìn ṣáì ń bẹ sátidé ń bẹ sànńdé ń bẹ níjọ́ jùmọ̀ nírọ̀lẹ́ ó tún bẹ kò sí ibi tó fẹ́ fi sara rẹ sí tó lè bọ́ síbẹ̀. báyìí tó wá rí lórí fóònù gan-an àwọn èèyàn tó ń kéwú lọ lórí fóònù wọn àwọn èèyàn tó ń kọ́ kọ́ra àwọn èèyàn tó ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn lórí fóònù. ṣèdí ìtòfìjẹ́ wípé ó dọ̀wọ́ àwọn òbí ká fòòró ẹ̀mí wa lérí báwọn ọmọ wa wọ́n ṣe ní mẹ́sì. fàáwà min afdọ́lì máa yọ ẹyin nù ká àlà tẹ̀rìbíyàtì tẹ̀rìbíyàtì í àtẹ̀rìbíyàtì islamiyà sọ̀tọ̀. wọ́n ní ká dojú wọn kọ ìmọ̀ yìí yóò ràn wá lọ́wọ́ láti lè rí àwọn ọmọ yẹn tẹ̀ síbi tá a fẹ́ tẹ̀ kò sí nínú western education yóò kọ́ mọ́ ó dára tó bẹ̀rù tọ́ba kan ṣe báyẹ̀ kọ́ ilé tó ti wà lára ọmọ yẹn western mentality òun náà ni pé tọ́ba ti pé ọmọ ọdún méjìdínlógún ẹnu bàbá rẹ̀ ọ̀ka ọmọ ẹni tí western mentality kọ̀ wà ní. o lè sọ fún bàbá pé ẹ fi tí ṣe tí o i'm not a kid mi sọmọdé at least mo ti mo ti wọ eighteen years ǹtẹ́ èkó sọ nìyẹn àbí rọ́ọ̀nì ǹtọ́ wa ń ṣùgbọ́n sì ó ní ọ̀sán fún yàn pé kọ́dà bọ́ ọwọ́ ọmọ hundred years táwọn òbí rẹ̀ ṣe wá sí ibẹ̀ láyé òtó kò gbóná wò wọ́n lójú òtó bẹ́ẹ̀ kọ́ sọ wípé òyì sọmọdé níwájú àwọn òbí ẹ̀ kí wàá ní ẹlòmíì máa ń sọ bẹ́ẹ̀ lójú òbí ẹni tó fẹ́ sọ fún yín bàbá òun rè ìsọmọdé òyì sọmọdé lójú bàbá tó bí ọ òyì sọmọdé lójú ìyá tó bí ọ kí wàá ní ọ àgbàlagbà ẹ̀sìn yóò kọ́ wa ní gbogbo eléyìí lọ́bi jẹ́ kí gbogbo omi tá a bá fẹ́ tẹ àwọn ọmọ wọ̀nyí sí ká má fi ọwọ́ kékeré mú pàtàkì ẹ̀kọ́ ẹ̀sìn láàfin lè rí wọn tẹ̀ ni wọ́n fi lè wúlò fún wa fún lù ú fáwùjọ fúdà fún orílẹ̀-èdè nàìjíríà nígbà àwọn táwọn kọ́ gbogbo nàìjíríà jẹ tẹ̀yìn náà nìyí ṣé báwọn kan náà ló bí o tó báyìí ká bẹ̀rù ọlọ́run àwọn náà mọ ronú wípé ọlọ́run abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kí ó mọ̀ṣẹ́ bá wa tún ìdílé wa ṣe jẹ́ káwọn ọmọ wa jẹ́ kó wúlò lórí ìlànà tọ́lọ̀ ìbẹ̀rù ọlọ́run mọ̀ṣẹ́ bá sẹ́mi àwọn ọmọ wa àwa náà ọlọ́mọ yóò bẹ̀rù ọlọ́run kúrò nínú ẹ̀mí wa orílẹ̀ wa Nàìjíríà ọlọ́run kò fi wa láyà balẹ̀ sọ́ọ̀dì ààyè àmúyangà gbogbo àwọn tí wọ́n fẹ́ràn wa tí wọ́n ṣe dáadáa fún wa ọlọ́run bá wa kó ìjánu orílẹ̀-èdè wọn lọ́wọ́ àwọn tí ó fi àjẹ wá tí wọ́n kórìíra mẹ̀kúnnù tí wọ́n ò ní lánìyàn dáadáa fún aráàlú ọlọ́run bá gba àṣẹ lọ́wọ́ wọn bá gbé fáwọn ẹni rẹ̀ rahmatu ya rahmatu rahmin wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanaka wa hamdik shada la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. a gba ìbéèrè díẹ̀ bíi mẹ́ta torí pé ọjọ́ ti lọ lọ́dọ̀ àwọn kan number one two three one. Wa alaikum salaam. tọ ọlọ́run yóò ṣàánú wa tẹrí yorùbá wọn ní amókun ẹrù ẹwọ wọn ní òkèlè ẹwù ẹwù sàṣà ìbá ṣe pé báwọn àfáà ṣe pọ̀ náà ni púpọ̀ yẹn yanjú ni ìbá má dáadáa. ó fẹ́ mọ̀ sí àdúgbò kan náà déyìn ọ̀dọ̀ pé kò sáfà mẹ́ ṣùgbọ́n tẹ bá wá yẹ̀wò tẹ gbé yẹ̀wò dáadáa ẹ wàá rí i pé kò sáfàdà irú ẹni tá a ní kó mọ kọ́ mọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tọmọ ọmọ bí ó ṣe kírun tó sì ṣe wàlímà tá a sì máa sọ tó ṣe gbogbo ẹ̀ wàlímà wo ló ń ṣe lọ́n kó ṣàmú ìmọ̀ràn tẹ́mi lè mú wá lórí ni wípé tó bá yẹ pé ilé kéwu ti àwọn ìzálà alalẹ́ náà ni ọkàn yín balẹ̀ sí ẹ jẹ́ kí wọ́n máa lọ bẹ́ẹ̀ torí pé tẹ bá ní kí wọn lọ sọ́dọ̀ àwọn ẹni yẹn wọn padà lè sọ àwọn ọmọ ẹdọ ta yín torí pé tẹ bá ń sọ fún ẹ pé eléyìí tí wọn ṣe yóò dáa wọn lè ní bàbá wa sẹ́yìn kí o ní wọn lè má sọ bẹ́ẹ̀ dẹ́n lẹ́kọ̀ọ́ àwọn ààyè èkó fẹjú sotí sùmọ́tò ẹgbẹ́ lágége àwọn ààyè wà sotí inṣàlá àbáyé sẹ́lẹ̀ àwọn àyè wà lórí àgègè yẹn náà tó jẹ́ pé àwọn àfa sunna bó tilẹ̀ jẹ́ pé tá a bá fi òǹkà àfa sunna sẹ́gbẹ̀ẹ́ àwọn àfa sunna mi ní sunna ó sun sínú náà òǹkà àfa sunna lẹ́gbẹ̀ẹ́ àfa sunna ẹ rí i òǹkà àfa sunna kéré gan la fi ń ló ń pé àwọn àbá sunna kiri káwọn èèyàn ó máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn nílànà sunna káwọn náà ó máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. ààrẹ lómi ìtọ́jú wípé òṣìṣẹ́ ìjọba alọ́rẹ̀ wa kan <laughs> police officer ni ládùn níjọ́ yìí níta lọ sádùn ó ṣe wàlímọ̀ Quran fáwọn ọmọ police ọlọ́pàá ni tọ́ba jùlọ jùlọ ẹ̀ onílé kí mosque ní kó àwọn ọmọ gé ẹ̀ tọ́lọ́pàá wa lè ṣe yùn èyàn lè gbé onímọ̀ nípa Islam kó o ìjọba gan kó o dẹ̀ tún nírọ̀lẹ́ kọ́ ọmọ káwọn yẹn náà kéw kì í ṣe pé dandan lápò wájú kò yẹ yóò mí tó bá ti ní mẹ́sìn kódà o lè jó oníṣẹ́ ọwọ́ kó lè pé láàrin mọ́gíríbì àti ṣáì náà ló mọ́ ń firi ọmọ káwọn ọmọ ní mọ́sálásí àwọn nǹkan yẹn làwa ń sọ pé ẹ jẹ́ kí wa ká mọ àwọn nǹkan yẹn kó pọ̀ kódà àwọn obìnrin èyí tẹ́ pọ̀lọpọ̀ ẹlòmíì fún parọ́ táwọn èèyàn jẹ nígbà tó bá gbéṣẹ́ ìjà ara wọn tán ni pé quality tẹ́yìn kọ́ wọn ó yàtọ̀ sí yẹn ṣùgbọ́n pàtó báyìí pé àpò oníkálukú náà kò sí ètò kan gbogbo wa náà ni ìwọ náà gbìyànjú kò mọ tọba tí wàá mọ wọn náà fààyè lẹ bóyá àwọn èèyàn méjì mẹ́ta kan wọn náà máa kọ wọn lásìkò tó fi pé ẹ jẹ́ mọ kọ inú kọrọ àwọn nǹkan yà bùkátà ṣùgbọ́n pẹ̀lú ògbó Ọlọ́run á ṣiṣẹ́ lórí èyí tẹ́ sọ yẹn bẹ́ẹ̀ ní láì tà á lérí àgègè bẹ́ẹ̀ Ọlọ́run kò kún wa lọ́wọ́ nọ́mbà tó. wọ́n sọ̀rọ̀ nípa alama ah, tasala. bí wọ́n ṣe mọ́rọ̀ yẹn wá mo fẹ́ sọ̀rọ̀ lérí ẹ̀ ṣùgbọ́n ọkàn mi ò padà lọ́bẹ̀ mọ́. gbólóhùn Allahumma anta salam wa minka salam ó bá ṣùgbọ́n èyí tí wọ́n ń sọ òun lèyí tó wọ́pọ̀ láwùjọ wa èyí tó bá súnà mú yẹn àwọn èèyàn tó máa ń fi míì tí ò sí ń kún. aláwa kàǹsálà wàmí kàǹsálà wà ilé kàyáríjò sálà wà iná rọ̀bànà bí sálà wà àdìgúnná jannata dáraka dára sálà tabarakta rọ̀bànà tabarakta rọ̀bàkún tabarakun wọ́tún rọ́bà wàtà aláìta àtàlídàlá àlùkàrà ọlọ́jà sórí orí ya ìyẹn ni wọ́n sọ pé ìyẹn ò sí bẹ́ẹ̀ o. aláwọ̀ anta salam wa minka salam tabaarata ya dàjàlá àlùkà kojú bá ń lọ. téèyàn bá ti sálámà nínú òun yaba salamu tabayi astagfirullah astagfirullah astagfirullah ẹsẹ àtàyà báyìí. asalaamu alaykum wa rahmatulah. astagfirullah astagfirullah astagfirullah mẹ́ta yẹn lẹ́yìn ọkọ ṣe lẹ́yìn yìí allahumma anta salam wa minka salam tabarakta ya dal jalal wal ikram ọ̀parí gbogbo èyí ti wọ́ bẹ̀ ìyẹn làbáyé ń sọ wípé gbogbo èyí yẹ àbí nìkan àjàmù rọ́sùlù láì láyàtà sáàsù àjàmù rọ́sùlù láì láyàtà sáàsù àjàmù rọ́sùlù gbogbo yẹ sàlámù káwọlà nírọ̀bìrọ̀ gbogbo yẹ ò sí bẹ́ẹ̀ wọ́n wà á ti fi rọ́bìnájì ní wàhálì mímọ́ ayá màlúùnà rọ́bìnájì gbogbo yẹ pátá ìfàsíkò ṣòfò nìyẹn ṣùgbọ́n bó la ti fẹ́ ṣe tó ti ta balẹ̀ lẹ̀ ṣùgbọ́n kì í ṣe tó wà lákọọ́lẹ̀ náà fi wá fún wa ní àwọn kíní lórúkọ ẹ̀ ń jẹ́ àwọn àtikáà wọ́n kọ́ ní kéwú wọ́n kọ́ ní translation translation so that everybody ni ó lè ṣe kíni o ni ó lè kà ń bẹ̀ wọ́n wá ní ká máa tẹ́kun wọ́n ní ká fún yẹn ní àbá fún so wọ́n ní ká máa gbé sí mosque so ní mosque yẹn everybody ni ó ṣe kíni o yóò lè máa rí bẹ́ẹ̀ pé nítorí yẹ ká máa kà lẹ́yìn so ní tí wọ́n ń sọ ní tẹ́yìn bá dé mọ́sálásí mi gbàtọ́ bá sún ilé ìbọ̀dọ̀ wọn ó sá kàkàkàkàkàkà wọn lè kà thirty minutes ìtẹ́bí máa ṣe yìí kọ́dà bó ten minutes ẹ báwọn yẹn sọ̀rọ̀ lọ. bẹ́ẹ̀ bí jẹ́ kí bàbá mi ó ti ń kírun bí ogún ọdún yìí tó yé inú ẹ̀sìn kéré ṣùgbọ́n tábà ní àbá téèyàn bá sálámà kílẹ̀ ẹ̀ máa ṣe wọ́n mo mọ níyàn máa ṣe alama kansala ami kansala ayẹlẹ kayajo sala wàá yìí náà àlùbánà àbí sala wàá rìbí náà jáde ta. ní gbogbo àná ṣe àná kí bá a ṣe gbọ́n náà pàtàkì àwọn akẹ́lẹ́ àgbà ìbò náà ti kì í bọ́ oríṣiríṣi amúyàkákù aláwọ yasu amúyàkákù aláwọ ó kọ amúyàkákù aláwọ yasu ó kọ àlejò kò kò kò èso kọlọ náà ọbẹ lọmọ bíi ọ̀pá ni ọ̀pá àlìjọ̀jọ̀ sàmùsàkàkù sàmùsàkàkù sàmùsàkàkù ẹ tó kọ́kọ́ fà mí lọ rẹ́rẹ́rẹ́ náà ó tó di pé kúrò mọ́sálásí nasala sala aláwo ṣe aláwo. wọ́n ní ìjọ lẹ́tọ̀ọ́ kí obìnrin ó fẹ́ ọkùnrin fẹ́ obìnrin kan ọwọ́ akọ obìnrin yẹn lẹ̀ nítorí pọ́fẹ́fẹ́ yẹ sọ wọlé ní Islam kò wọlé o obìnrin tó o bá ti fẹ́ ọmọ láéláé ò lè fẹ́ yẹ kódà kó àpamọ́ lẹ̀ ò lè fẹ́ yẹ mọ́ láéláé lóbi jẹ́ pé ìyá àyàwó wa ipò ìyá wa náà tí ìyá àyàwó wa bá rú sọmọ́yà tọ́ba ń bẹ ní ilé tàbá kalẹ̀ kò tọ́ba ni mò ń bọ̀ yóò bá sílẹ̀ kò bá wọlé kò sílẹ̀ bẹ̀ ipò òye yẹn náà ìyá ìyàwó wa ipò ìyá wa ló wà lóbi jẹ́ pé tọ́ba fẹ́ fi umu kan sí kò sálẹ̀ ọ̀fẹ́ mẹ́ umu ògùdọ̀ tó bójú fún ọmọ Muhammad umu ògùdọ̀ bójú fún ọmọ tọ́ba tilẹ̀ fẹ́ ọmọ umu o ti parí yóò rò sọmọ yàrá yàrá yàrá tó tó bẹ àfi tí ọkọ rẹ ọba fẹ́ bá lóńgbò àbáwọn ẹ ẹ lọ́jọ́ kò tà náà owú nìyẹn ṣùgbọ́n ṣẹ́ríà ò lè fẹ́ wù mọ́ láyé torí pé o ti ṣe kí ni o o ti fẹ́ ọmọ ẹ̀ so wọ́n ní kí ni ìdájọ́ ẹni tí wọ́n kó àwọn ọmọ jọ sí lọ́dọ̀ tí kò wá ní ìtọ́jú tó dáa lé wọn lórí àti tí wọn kò ní àánú ọmọdé ṣe rí ìbéèrè yìí kò ṣe wá mi ní dáhùn ẹ̀bẹ̀ ẹni tí a bá kó ọmọ tì sí lọ́dọ̀ káàkì tó kù ṣẹ́ torí pé wàhálà táwọn ò lè ṣe ń la dìbò la kó sóun lọ́rùn kó máa ṣe ọmọ kan tó bí ìwọ gan mọ ìfòró tí ń bẹ níbi ìmọ̀ gbóyúntọ́mọ ẹ wá kó bí ọmọ márùn mẹ́fà sọ̀rọ̀ ẹnìkan kan pé kọ́mọ bá yín bójú tọ́ ọmọ tẹ́ ẹ fi sọ́dọ̀ èèyàn kó máa gbé bẹ́ẹ̀ èyí tún béèrè lọ́wọ́ ọmọ òun pé oúnjẹ tẹ́ ẹ jẹ lánàá só yú ọ kí lè fẹ́ kọ́ sọ bóyá ó ga yóò ní òwò yóò ní kí òbí rẹ bá lè ṣe kí ló kó lè mú kúrò ńbẹ ṣùgbọ́n ìwò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń fọmọ sọ́dọ̀ àwọn ẹ̀ ó fọmọ sọ́dọ̀ ẹnìkan ńjọ́tọ̀ wá wá kí wọn ọwọ́ àpò sẹ́yìn ohun five hundred naira má jẹ́ kí máa tí ọba ti tí ó dóúnjẹ ọba tètè jiná o lè dọ́gbọ́n kó o fi ra nǹkan jẹ wàláhì bọ́pọ̀lọpọ̀ àwọn yẹn ti máa ń ṣe nìyẹn. so mọ̀ pé tí ọmọ yẹn bá wá ẹ̀yàkuyà ó sì ti blame yẹn lérí ẹni tó mú sọ́dọ̀ ẹni yẹn tó bá wá lọ́wọ́ ẹ̀ yóò ní ọmọ yẹn ó ti ń jalè ó ti wù pé ìpolówó ti fẹ́ rú lẹ́yìn ọ̀rẹ́ ìwé àwọn ọ̀rẹ́ níjẹ́ òní èmi ò fún five hundred naira ó dẹ̀ sọ fún ẹni tó wà lọ́dẹ̀ ọmọ yẹn ọwọ́ àlejò school ó lè lọ ra suit hundred naira gbogbo àwọn ọmọ kẹ ọmọ tẹ ẹ sọ pé ẹ̀yìn fún wọn lówó ẹdun kaba yẹn ló ń ra school ó dẹ̀ ní ma ìṣesí yẹn wà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń fọmọ sọ́dọ̀ èèyàn èyí táwọn agbájúmọ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà ni tó bá ti fọmọ sí ọlọ́dọ̀ báyìí bó ṣe ga àrílẹ̀ torí pé o ti rò yẹn náà kó tó fi sọ́dọ̀ ẹ̀ nìyẹn o ti mọ abita gbọ́dọ̀ ni yẹn mọ pé gàrí mu pé ìgbọ́ náà ló mọ bá wọn mu gàrí yẹn bẹ́ẹ̀ mọ wàá bá mi bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ wọn wúlò níbi téèyàn bá fi sí bẹ́ẹ̀ sì máa ń ṣẹlẹ̀ ah, wa wálé bó ló ṣe wá rù báyìí ẹni tí kẹ́kọ̀ọ́ ṣe máa ń sara ni ẹni tí kẹ́kọ̀ọ́ ló bá tún sara ọ yẹ ká bílẹ̀ rẹ̀ gbé sóòsì fojú sẹ́kọ̀ọ́ yìí báyìí àwọn kan yẹ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ yẹn àwọn ni wọ́n bọ ọmọ yẹn jẹ́ wọ́n wàá ṣèṣì blame yẹn lérí ẹni tí wọ́n kọ́ ọmọ ẹjọ́ sí lọ́dọ̀ because wọn ò ní jẹ́ kí ẹni yẹn ó kó lè mọ̀ yẹ́ láti mójútó ọmọ ẹ̀gbọ́n yẹn tó àdúgbò sí yẹ torí pé ọmọ tẹ ẹ fẹ́ máa gbámú bí tó ti ti ní ibòmíì tó ti ti gbàṣẹ ẹ ní mọ̀ nǹkan tẹ́ ṣe lẹ́yìn níbà ń béèrè ìṣèwà wa ẹni tó wá kọ́ ọmọ jọ sọ́dọ̀ tí ò wá fún wọn ní ẹ̀kọ́ bẹ̀rù ọlọ́run torí pé wọ́n mọ̀ pé wọ́n rí bẹ̀rù ọlọ́run lọ́dọ̀ rẹ náà ni wọ́n fi kún wọn sọ́dọ̀ ẹ̀ ọ̀kan rán wọn ṣẹ́ kiri ọ̀hún ẹlẹ́sẹ̀ ẹ máa ló kú ẹlẹ́sẹ̀ kiri kan kọ́ ọ má gbà wọn sọ́dọ̀ gan ó dáa jù yẹn lọ so gbogbo ẹnikẹ́ni tó bá kọ́ ọmọ tì sí lọ́dọ̀ àmọ́ nàní ó gbúdọ̀ rí gẹ́gẹ́ bí trust bí ó ṣe ṣe fọ́ ọmọ tiẹ̀ bẹ́ẹ̀ náà ni kò ṣe lórí àwọn ọmọ yẹn náà ẹ̀kọ́ tó fẹ́ fún ọmọ tiẹ̀ náà ni kó fún àwọn ọmọ yẹn náà torí pé àkókò mẹ́ni tí ó yẹ wọ́ ó lè jẹ́ pé àwọn ọmọ tiẹ̀ tó múra kápọ̀ fẹ́ mọ̀ fún ó lè jẹ́ pé àwọn ọmọ míì yẹn tó àwọn tí tó fáwọn lẹ́kọ̀ọ́ wọ́n lè padà wọ́n wúlò jọmọ tiẹ̀ gan lọ́jọ́ wájú ó sì déédé dọ́gbandọ́gba pẹ̀lú wọn ó fún wọn lẹ́kọ̀ọ́ ìlú èyí tó fáwọn ọmọ tiẹ̀ náà ó sì déédé ó sì dọ́gbandọ́gba ó wà máa bẹ̀ lọ́wọ́ kọ́lọ́ọ̀ ṣùgbọ́n ipa táwọn tí máa fọmọ tì sọ́dọ̀ àwọn ìlànà ipa tí wọ́n máa ń kó láti má jẹ́ kọ́ mọ wúlò kì í ṣe parí kiri ọlọ́run wọ́n ní kí ni ìdájọ́ ẹni tí mo rò pé béèrè kan yẹn náà ni. na ìbéèrè ẹlẹ́kẹ̀ẹ́ pé. wọ́n ní jẹ́ sólẹ́tọ̀ kí ọkùnrin kò nírun gbà ọwọ́ à ń lọ ń lo àwọn kírímù kan tó lè jẹ́ kí wọ́n jáde lágbàá ṣé ó wọlé ní Islam àkọ́kọ́ ìbéèrè tá a béèrè ni pé àníyàn wo mọ̀tọ́lọ́hún fún ẹ gbọ́n tọ̀ ọlọ́run tó dá ọ ó mọ̀ ọ́ tó fi rí bẹ́ẹ̀ ṣùgbọ́n a Abubakar Gami jáde tábà lọ wà níyàn yẹn kọ́mọ lọ jẹ́ pa níyàn àṣehàn kán bàa lè máa rò pé àfa ńlá ni wà bẹ́ẹ̀ lọ́lọ́ ṣùgbọ́n táníyàn yẹn ò bá jẹ́ báyìí ìbéèrè tó ti wá tẹ̀ ni pé kírímù tó lọ lò yẹn tó jẹ́ kí irùngbọ̀n tí ò jáde tọ́wájú jáde túláàsì àwọn àlọ́ bí lọ́wọ́ àwọn medical doctors ṣé kò ní ní side effects tí wọ́n bá lè ní à ó ah, ah, ah, lè ní side effect lọ́jọ́ iwájú o Islam ò ní yọ̀ǹda kò ṣerú rẹ̀ ṣùgbọ́n táníyàn rẹ bá dáa tó sì jẹ́ pé nǹkan yìí ò ní ní any side effect àwọn àfọwọ́ni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tó ìdáhùn yẹn lérí ẹ kọlọ́wọ́n bá kí okun wa lọ́wọ́ inṣàlá tààlà á dúró ń bè wá dìjọ́ mẹ́jọ kọlọ́wọ́n bá kó sọ àdìbò náà lọ wasalaamu ala nabiyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sallam wa sallam taslima subhanaka wa alhamdik ashadu an la ilaha illa aki gbogbo àwa tí ọlọ́run tí a kún wa lọ́wọ́ níbi mọ́ṣáláṣí iṣẹ́ tí wọ́n tún gbà kún